الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وعلى كل من تمسك بسنته إلى يوم الحساب أما بعد فيا عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọpẹ́ ilé tí a dá fún ọlọ́wọ̀n bá Allah alhamdulillah ọba tí ó tún dá wa sí títí di àkókò tí a wà yìí tàfin náfàní láti ti wà nínú mẹ́wàá gbẹ̀yìn tí oṣù Ramadan ti 1444 ilé tí a ń bá lọ ó dàbí kí Ramadan má tán ọjọ́ wo la bẹ̀rẹ̀ náà ẹ̀wòye tó ti dì lónìí òru tí ẹ ní náà ni òru 23 mẹ́tàlélógún tóun náà jẹ́ ọ̀kan nínú àwọn òru ẹlẹ́ta gbọ́dọ̀ máa ro kan wíwá lẹ́lẹ́tìrì kọ́dìrì sínú rẹ̀ ìbẹ́lọ́wọ́n bá kó jọ kó gba ọgbà wọn pẹpẹ fúrú yìí tà ń ṣe kọ́nà kó kó gbà lọ́wọ́ wa o kó fi ṣíṣe rẹ̀ rọ̀wọ́ lọ́rùn kó jẹ́ ká lè ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Atọ́rọ alékún ọlọ́run fún ọ̀nàbà Muhammad sallallahu alaihi wa sallam. Àbí ọlọ́run alékún yọnu rẹ̀ kó wá ṣe fún àwọn aṣíwájú eré tí wọ́n ti rí kọjá lọ. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn edas, àwọn ilé ni wọ́n jẹ́ bí àwọn sàhábà. Bẹ́ẹ̀ náà ni ta ń sọ̀rọ̀ nípa níwà sí àgbáyé, ẹnìkan ṣoṣo tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni ànàbà Muhammad sallallahu alaihi wa sallam. eléyìí ó jẹ́ àwọn ọ̀rọ̀ tá àgbọ̀dọ̀ máa ma rán ra wa létí torí oríṣiríṣi nǹkan náà ti ń pera wọn láyé lónìí oríṣiríṣi nǹkan náà ni wọ́n ti ń pe ẹlòmíì náà tó náà ti ń jẹ́ nǹkan ṣẹlẹ̀ o nǹkan yan o àfikà kíyè wa kó bá wa rẹ̀ ìfẹ́ inú wa ń lẹ̀ kó jáde tẹ̀lé ohun tó fi rán ànábì sí wa sallallahu alayhi wa akẹrẹwà káàbọ̀ lónìí sórí ètò wa ètò yín ìpè òdodo ní 107.9 fresh fm àbí ọlọ́run bá kó jọ kó gba ilé tí a ń ṣe ní ìbádà fún wa. a tẹ̀síwájú lónìí nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa yìí peter abadilana náà ni pé à ń ṣàlàyé pàtàkì mẹ́wàá gbẹ̀yìn yìí a ń ṣàlàyé rẹ̀ fún wa a dẹ̀ ń jẹ́ ká mọ̀ pọ̀ òru kan bẹ nínú àwọn òru eléyìí tí a ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí tó já sí pé òru ńlá ni òru ńlá ni ẹ̀kan ṣe náà ló máa ń wáyé nínú ọdún tó bá ti wá tó bá ti lọ ó ti lọ náà nìyẹn tọ́lọ̀n bá ti jẹ́ kí èèyàn ṣe kò ń gẹ̀rẹ̀ èèyàn ti ṣe oríire ńlá nínú ọdún ìyẹn láyé èèyàn náà nìyí ẹ̀n tọ́lọ̀n bá ní kó máa ṣe kò ń gẹ̀rẹ̀ báyìí lọ́dọọdún tó ti ṣe kò ń gẹ̀rẹ̀ bí ọdún márùn-ún mẹ́wàá sẹ́yìn tó ti ló ń kàyè tó ti ṣe kó wa multiply 83,000 three thousand years yọdún tọ́lọ̀ ń bá ní kó ti ṣe kòǹgẹ́ rẹ̀ ṣùgbọ́n síyàn lè mọye tíyàn ti ṣe kòǹgẹ́ rẹ̀ kàlà kó rọrùn láti ma lára àwọn àṣepamọ́ ń tẹ́ kó dàlẹ̀ kìyàmọ̀ ká tó rí oríire tá a ṣe bó ṣe pọ̀ tó rèé bẹ́ẹ̀ náà nẹni tí ń ṣe tọ́lọ̀ ọba òfẹ́ alẹ́kìyàmọ̀ lójú rẹ̀ máa lárí kété yawma tubla sarair

dúró pé máa àsìsì ẹ̀jà rí má dáhùn ṣé ọ̀rọ̀ ẹ̀ náà fẹ́ discuss níbẹ̀ yẹn àbí ṣé kéèsì ẹni wọ́n fẹ́ sọ yẹn ṣé wọ́n náà ní wọ́n fẹ́ gbẹ́jọ́ rẹ̀ lọ síbi báyìí àwọn amú bá ṣe máa rà pa kò sí rẹ̀ eléyẹn lọ́rùn ọ̀ ayé náà ni gbogbo eléyẹn mọ̀ torí díẹ̀ yìí gbogbo dáadáa tá à ń ṣe ìkáṣà máa ṣe lọ ń gbogbo bá dọ̀rùn àlòfojú ara wa rí dáadáa náà bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń ṣe wà bàjẹ́ jáwọ́ torí pé tó bá dọ̀rùn bó bá jáwọ́ láyé wà fojú ara rẹ̀ rí lọ́rùn òru òní ni òru 23rd of Ramadan òru ọjọ́ kẹtàlé ní ogún òní ta fẹ́ mọ̀ pé ìfitọ́rù tèmi ṣe ní ìfitọ́rù ti twenty second oru ló dẹ̀ máa ń ṣíwájú ọ̀sán kó máa dàrú àwọn tá a máa fi ń ka ọjọ́ rèé òru ló máa ń ṣíwájú ọ̀sán bá ṣe wá fẹ́ wọnú òru tèmi oru tèmi tí wọ́n á yàtọ̀ pẹ̀lú àwọn àrà ọ̀tọ̀ kan tó gbédé òru òní jẹ́ òru yamul ìtàn Ànábì sallallahu máa ń gbààwẹ̀ ní gbogbo ọjọ́ àlàmísì táwọn sàhábà béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni ìjìyà àwẹ̀ àlàmísà tàbí ọjọ́ monday anábìnrin torí pọ́jọ́ méjèèjì ní ọjọ́ sí pé wọ́n máa ń kó àwọn iṣẹ́ wa ìjọsìn wa wọ́n máa ń kó lọ sọ́dọ̀ ọlọ́run òun wá ń fẹ́ kó yẹ pé nígbà tó bá máa kó jọsìn dọ́dọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ close fáìlì tọ̀sẹ̀ òun fẹ́ kó yẹ pé àwẹ̀ ló máa fi kọ́fà ìjọsìn òun lọ́sẹ̀ náà so òní ó tún wá bọ́ sí àwẹ̀ tún ní rọmọdọ́ọ̀nù ṣẹ́rí pé orí eré ńlá yẹn kẹnu ele tí wọ́n máa ń kó iṣẹ́ wa lọ sọ́dọ̀ ọlọ́run iṣẹ́ tọ̀sẹ̀ ó tún wá bọ́ sí òru ọjọ́ kan nínú àwọn òru odd number èyí tó yẹ ká wọ́ lẹ́dọ́tọ́ kọ́lé sínú rẹ̀ òru gbígbàdúrà ni òru ńlá ni irú òru tèmi ẹ má fòru yín ṣeré la ń pariwo fáwọn èèyàn láyé lónìí pé wọn ń ta tẹ́ǹtì káàkiri wọn ń kó wọn ha wọn kí ọ̀nà láti kọ́ bẹ́ẹ̀ la ṣe ń wá òru yìí báyìí kọ́lá ṣe ń ṣe kò ń gẹ́ òru yìí ìbàsùkò jẹ́rìí ẹ sì ti ṣínú lálẹ́kẹ́ jẹ nǹkan tó fúyẹ́ kẹwàá relax díẹ̀ kẹwàá dìde ńlẹ̀ lóru ẹni tẹwà nínú antikaf irú àwọn òru báyìí òru tíyàn kí máa ń sùn ni kẹwàá lè ṣe kò ń gẹ́ òru yẹn kẹlẹ̀ fi ṣe kò ń gẹ́ àwọn àlùbáríkà àwọn oríire ńlá ẹ̀rẹ́ tó sojo sínú mẹ́wàá àgbẹ̀ yìí pàápàá jùlọ sínú òru kan táà mọ́jọ́ tó máa jẹ́ abẹ́yìn mọ́jọ́ láti kọ́ sí tinú ọdún yìí ni àpáwà kí ń bẹ̀jà nínú Islam àkí ń bẹ̀jà yẹn kí máa ń sọ pé òun ní mọ kọ̀kọ̀ níjẹ́ tí yẹn bá ti pàpẹ mara pé òun mọ̀ mọ kọ̀kọ̀ ó di kèfèrí nìyẹn kódà ẹni tó bá ti ń pàpẹ mara pé mọ̀ mọ kọ̀kọ̀ tẹ́nìkan bá jáde síta lénìí tó bá ní láti ni irú ẹni bẹ́ẹ̀ tó bá jẹ́ ìmọ̀ọ́mù ní àlèkínu lẹ́yìn rẹ̀ mọ́ ó ti pàpẹ mara ìdí àwọn ìlẹ́mìnà ọ̀rọ̀ ẹni tó bá ti wá pàpẹ mọ́ra ẹmọ kọ̀kọ̀ báyìí ẹni bẹ́ẹ̀ ó ti gbèdájọ́ lera rẹ̀ lórí torí pé ó ti ń kọ̀mpìtì pẹ̀lú ọlọ́run ó ti fi gágbága pẹ̀lú ọlọ́run tẹ́ǹtì tẹ́yìn wá ń ta ṣí lẹ̀ announcement tẹ́ ń ṣe envelope tẹ́ ń invitation tẹ́ ń há post tẹ́ ń ṣe tẹ́ ní ọjọ́ báyìí lọ́jọ́ ilẹ̀ láti kọ́rí títí ṣọ́lọ́run ló fi hàn yín Ramadan ìtẹ̀ ìwà ń ṣe yẹn ta ló sọ fẹ́ yẹn pọ́jọ́ yẹn ni ẹ̀rọ ní kóhun ṣáàtì ẹ̀ṣẹ́ ń jọ kan ṣe ìwà mọ̀ pé ṣíṣe ń jọ kan yẹn náà tún mọ̀ rọ́nà rọ̀dán èyí tí ò bẹ́sìn wa mú kí yẹn kan mójọ́ kókàn máa ṣe tóhun mùsùlùmí ẹja tají o kápá gbogbo tí ò bá sí lára rẹ̀ kápá tì ànábì ò mójọ́ fún lailatul qadri sallallahu alaihi wasallam àwọn sàhábà lẹ́yìn rẹ̀ náà wọ́n mójọ́ fún ẹyẹ mójọ́ fún mọ́ ẹyẹ dàwọn yẹn láàmú àtẹ́ǹtì káàkiri mọ́

ọ̀nà ni ká máa sọ kẹ́lìmà Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni ààrẹ àwọn ẹlòmí tí wọ́n tún máa ń ṣe àlékún wọ́n ní Allahumma innaka afuwun karim tuhibbul afwa fa'fu anni Sheikh Albani ti ṣàlàyé hadith yìí ọjọ́ kámọ̀ wípé kò ní kì mí kò lẹ́sẹ̀ ńlẹ̀ tuhibbul afwa fa'fu anni eléyìí ni ká tẹ́ ń pẹ̀lẹ́ mọ́ ṣíṣe rẹ̀. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata ad-da'i idha da'an. Adéhùn bẹ látọ̀dọ̀ Ọlọ́run ọba lẹ́yìn ìgbà tí Ọlọ́run ti kọ́kọ́ sọ̀rọ̀ fún Ànábì sallallahu alaihi wasallam ó tàṣírí táwọn èèyàn máa wá ṣe eléyìí jẹ́ nínú àwọn tọ́lọ máa fi ń mọ àwọn òjíṣẹ́ rẹ̀ á sàwọn àsọtẹ́lẹ̀ kan fún wọn pé nǹkan báyìí máa ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ tó mọ̀ kó wọ̀ ń bí ọlọ́run sọ o lè nímọ̀ kọ̀kọ̀ o gbọ́dọ̀ sọ pé o ní o ìwọ ní o ọlọ́run sọ ọlọ́wọ́ bá ní táwọn ẹrú mi bá wá béèrè lọ́wọ́ rẹ nípa mi pé ọlọ́wọ́ bá fáyín ní ìparí ìgbé tọ́bọ́ wá ṣèwádìí tọ́lọ́wọ́ abọ́ba tó súnmọ́ wa tàbá rọra pé jẹ́jẹ́ ò ti gbọ́n tàà ń wí. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'watad dáàrin ìzà dáàrin. Ṣọ́bà tó ṣe tán àti jẹ́ pé wa tàbá ti pè ní báwo ni ká ṣe pè é. Ṣáyínní ìparíbì. Ìsìrí látọ̀dọ̀ Ọlọ́run Suratul Baqara. Ṣáyínní ìparíbì. Ọlọ́run ìrẹ̀ ànábì mi Ọlọ́run ọba súnmọ́ wọn o. Ìjíbù dáwàtà dáàrin. Mo ń jẹ́ ìpẹni tẹ́rú bá ti pè wọn ọlọ́run ọlọ́run bá ní tẹ́rú náà bá tí májẹ̀mú tíyàn fi ń pè ọlọ́run bá ti pè sára rẹ̀ kí náà májẹ̀mú náà kó jẹ́ mùsùlùmí ìyẹn ni àkọ́kọ́ torí pé tíyàn fi ń pè ọlọ́run tọ́lọ́run fi ń jẹ́ gẹ́gẹ́ bí ayé alukùránì tó fi jẹ́ ká wípé òun kò sí tó ń fẹ́ fi ìpè kèfèrí ṣe wa ma du'a'u l-kafirina illa fi dalal ọlọ́run ti ní ìpè kèfèrí ẹni tí ò mọ̀ wọn ọlọ́run tó wá ń pè wọn ọlọ́run kò sí tó ń pè wọn fún ànù lórí ànù ni ṣùgbọ́n tó ti gbà pé òun ọlọ́run lòun jẹ́ ọlọ́run tó wá pè òun ọlọ́run ọlọ́run bá ní òun ṣiṣẹ́ àti dá lóhùn pẹ̀lú májẹ̀má àkọ́kọ́ ta múlẹ̀ yìí májẹ̀má ẹlẹ́ẹ̀kejì ni pé fàlìyẹsẹ̀ yí ìbò lè fàlìyẹsẹ̀ yí ìbò lè wàlìyùmínú bí làálàmùm yàrùṣòdó ọlọ́ọ̀nìkẹ́ni náà kó náà kọ́kọ́ jẹ́ pè mí ní kó bí ẹ̀ ń ti ṣàdúrà ṣàdúrà ẹ̀rí yípadà ẹ̀rí yípadà okòó lè ẹni kẹyẹra yín wò fàlíẹ̀ẹ́sẹ̀ jí bóòlì ẹnẹ́ pàntẹ́ ṣe tí ò dá ti fàlíẹ̀ẹ́sẹ̀ jí bóòlì ẹnẹ́ máa ṣe tọ́lọ̀ ń pa ńlá ṣe kẹ máa ṣe attachment ilẹ̀ ṣe torí ẹyẹ ìṣẹ̀lẹ̀ ọtí ilẹ̀ ṣe ń ta ẹ̀dẹ̀ ń bẹ ọlọ́run. fàlẹ́ẹ̀sẹ̀ jí búlí. ẹtí sì ń ṣe ṣìnà ẹ̀dẹ̀ lẹ́ ń ṣàdúà. fàlẹ́ẹ̀sẹ̀ jí búlí. wákàtí márùn-ún lórí ségesège ẹ̀dẹ̀ ń ṣàdúà. fàlẹ́ẹ̀sẹ̀ jí búlí. ó lè lẹ́ ń jà gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ́lẹ̀ lè jẹ́ kàdúrà náà gbọ́ràn ni. wàlẹ́ yóò mìíràn bàjẹ́ tí yàn hù kí yàn pàtì láti ṣìnáwá ṣe ṣìnáwá yẹ pẹ̀tí má yẹ jalè má yẹ parọ́ má yẹ hùwà bàjẹ́ má jìnà sí gbogbo tí ò dá tí wọ́n fọ́nra ara rẹ̀ náà mọ̀ pé àwọn kan lè yóò dámọ̀ ti gbọ́n wà sí ìtó kù náà ní kò pàtì bákan náà àwọn nǹkan ṣe tọ́lọ̀ ní ká ṣe tánàbí ní ká ṣe mójútó sọ̀lọ́sọ̀lá tó bá ti ṣe léyẹn ọtọmátìkì pàdúrà ẹfẹ́ gbà ló ti lé kalẹ̀ yẹn èyàn ti kọ́kọ́ fi foundation pé mo fẹ́ kàdúà mi gbà èyàn ti fi kalẹ̀ tí èyàn bá ti jẹ́ ẹni tí ń ṣàdúà tó dẹ̀ ń tẹ̀lé àṣẹ ọlọ́run ṣe wá rí àdúà ta ní ká ṣe yìí ìta tún wá sọ pé kápẹ́ ń pẹlẹ́ mọ́ ṣíṣe rẹ̀ nínú mẹ́wàá àgbẹ̀yìn yìí pàápàá jùlọ nínú àwọn ọjọ́ tí ò ṣe gé sí méjì ní rẹ̀ láńpẹ̀lẹ́ àwọn odd number àwọn èyí tó jẹ́ 24th ní ìta lò lọ níjẹ́ ta mọ́jú sánà ìta tó fẹ́ lò lé ní mọ́jú sọ́la 23rd àti tatúfẹ́lò ní ọ̀tún là mọ́díjọ́ mẹ́rin 25th àti tatúfẹ́lò níjọ́ márùn-ún mọ́díjọ́ mẹ́fà 27th àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fi máa pé 29 ṣe ráwọn ọjọ́ yẹn àwọn ọjọ́ tó tún yàtọ̀ ni tó yẹ pé tóòrù lẹ̀ látòrí bá fẹ́ wá ànábì jẹ́ ká mọ̀ wípé ó ní ẹ wá nínú àwọn 24th 23 25th, 27th, 29th. لا يرد القضاء إلا الدعاء. Kò sí nǹkan kan ẹlẹ́ tó lè ṣẹ́ǹjì لا يرد القضاء إلا الدعاء. Ìpè gbogbo tọ́lá ń ti ní fún ẹn tó tún máa jẹ́ kó tún yàtọ̀ kó lékún Wàlá yẹ́zí tó nílé ọmọrí ìlàlẹ̀ bẹ̀rù. Kọ̀dá sí tí máa tán ṣokùn fẹ̀mí kí gùn, bí kìí ṣe ìmáṣí dáadáa, ìmáṣí tọrẹ àánú, ìláwọ́sáwọn èèyàn, ìhúwárí, eléyìí pẹ̀lá ẹ̀rí hadith ni kìí ṣàròrí sọ. Àkọọ́lẹ̀ sallallahu alayhi wa sallam. Sọ́nà bí sọ. Ma min muslimi yad'u bi da'watin laysa fiha ismun. Arábìnrin ẹnìkan ò ní bí ọlọ́wọ́n

kíndẹ̀ ń ṣàdúrà tó fẹ́ ṣe náà àdúrà ẹ̀ṣẹ̀ ni rárá bákanáà wọ̀lẹ̀ àpapín àtúrà ṣẹ̀mẹ́ àti pé kíyàn jẹ́ ẹni tó jẹ́kùn ẹbí ó lè ṣokùnfà kádùrà ẹ má tètè gbà àbí kẹ́kíyàn máa lọ bẹ ọlọ́run pòun fẹ́ tú ẹbí irú àdúrà bẹ́ẹ̀ kò ọlọ́run ní gbà lọ́wọ́ orú ẹrú bákanáà alábìnrin tí wọ́n bá ti ṣe ráwọn àdúrà báyìí ilá àpọ̀ àbínà ìfìdà ìfàlá ọlọ́lọ́ ọba fún níkan nínú nǹkan mẹ́ta tàfẹ́ kalẹ̀ iná madam ẹ máa ṣe lọ ẹ fọkàn yín balẹ̀ tẹ́ẹ̀nà bá ti ṣàdúrà ẹ

ọkọ rẹ̀ ló tọrọ ni ìyàwó alábàríkà ló tọrọ ni inú kọ́lọ̀ kó fún ẹni ìkànnà lẹ́yẹ̀ ẹ̀tọ́ka ní kíákíá wà ìmá ayíyẹ tẹ́kìrọ̀ ha láwọ́ ìlàákìrọ̀ àbíkẹ́ kó tọrọ nǹkankan ipò fẹ́ dé ló wá ń tọrọ pé ọlọ́run fún jẹ́ kí n dépò báyìí láyé ohun mi kémi náà ní nǹkan báyìí anábì sọ̀rọ̀sọ̀rọ̀ pé

pẹ̀lú ọlọ́mọ ọmọ dára bẹ́ẹ̀ ṣe ń gbórúkọ yàwó Aisha tó ọlọ́run fún lọ́mọ. wà ìmá ayé dẹ́kírọ̀ aláàrẹ́fìlẹ̀ ààkírọ̀. ọlọ́run ló mọ̀dí tó ń fi mọ̀ alábìrí ó ṣeéṣe pé pé ń tọ́lọ̀ fi bẹ́ẹ̀ ṣe ni kó tọ́jú ẹ̀ kalẹ̀ fún ẹlọ́run. wà ìmá ayé sírí fàánì òmìnà sùn ìmì sí láha. ẹlòmí à ní ohun òfẹ́ tọ̀run táyé lòun kọ́kọ́ fẹ́ náà ayé lámájíká tó ṣọ̀run ẹ̀rí lérò kúkúrú. wà ìmá ayé sírí fàánì òmìnà sùn ìmì sí

lọ́hùlọ́hù. Ẹni tó ń tọrọ owó tọ́lọ́wọ́ bò dì fún tó bá mọ̀ ní tọ́lọ́wọ́ jù fún. Máa yóò ti bí ìzámá lọ́hùlọ́hù. Ẹni tọ́lọ́wọ́ bá fàárẹ̀ dì mọ́lẹ̀ tí ò láǹfààní àti jáde tó bá mọ̀ ní tọ́lọ́wọ́ fi dìun mọ́lẹ̀. Láò yá àlàmú ní máa yóò kú bí ìzámá lọ́hù. Àwọn àgbàlagbà lẹ̀ Yorùbá lọ́lọ́wọ́ àtórí ìkànṣe kan ni. Yàrúbà máa fàárọ̀ fúnra ara rẹ̀ ni ọba sọ pé mi ìfẹ́ mi ìfẹ́ ìfẹ́ lórí ìpínlẹ̀ ọ̀hún. ọ̀pọ̀lọpọ̀ ń tó ń wá bara jẹ́ ṣàbàtàjọ́ àlọ́. jámúyá ọ̀ṣẹ̀ kú lé kọ́líbù máa fi hílì àlàkò làhó. àìmáyé mi máa ń jẹ́ ẹ̀ràn tó yẹ pé ìpanu ló wà ń tẹ̀. ọ̀pọ̀lọpọ̀ gbà lèèyàn máa ń fẹ́ràn tó yẹ pé tí nǹkan náà bá tó lọ́wọ́ tán àdánwò lè fún. káàmì àṣẹ kò lè kọ́ tó ń fẹ́ tó lóun fẹ́ níyẹn tó bá padà dọ́wọ́ rẹ̀ tán ìpàdé. Máa ilé alákùnlẹ̀ hún. Nǹkan ẹlọ́pàá padà jókùn ọ̀fọ́ orí ibú fún. Wọ́n lè kọ́ irú yá kọ́lìbù ma yà kààbò hún lọ́ọ̀bù. Ìjọ fi ń dáná rí ń tọ́lọ ń bá ṣàlẹ́ṣà tó fà níyàn lọ́wọ́. Wọ́n lè kọ́ irú yá kọ́lìbù ma yà kààbò hún lọ́ọ̀bù. Torí ẹ̀lẹ́ tó da púpọ̀ ni pé máa ṣàjọ ẹ̀dẹ̀ máa ro kan látọ̀dọ̀ lọ. Ìlàtọ́rú bí láì ṣídà fàlá sí ní ìmọ̀ ayọ̀ àjílẹ́lẹ́ òdáwà tàbí wáyé má إما أن يدخر له في الآخرة وإما أن يصرف عنه من السوء مثلها ẹ má gbàgbé bá a ṣe ń túbọ̀ láti bẹ̀rẹ̀ nínú hadith yìí inú kọ́lọ̀hún fún ẹni tó tọrọ àbíkẹ́ ní kíákíá bó ṣe tọrọ rẹ̀ àbíkẹ́ kọ́lọ̀hún ọba kó bẹ́ tọ́jú tó ń tọrọ yẹn díẹ̀ lọ́rùn ẹlẹ́kẹta àbíkẹ́ fẹ́ kọ́lọ̀hún bẹ́ fi tó ń tọrọ yẹn ó fi bẹ́ẹ̀ rọ́ àdánwò ńlá kan dànù aburú tí ò bá ṣe ẹ́ mọ́tò ló ń tọrọ kò ṣàfẹ́ ra kò ṣàfẹ́ ra ọlọ́run wá rí pé tó bá ra mọ́tò ìjọ kẹta ni wàá fi ní azẹ́ǹtì wàá kan lẹ́sẹ̀ ọlọ́run ò wá jẹ́ kí mọ́tò yẹn dọ́wọ́ rẹ̀ ó wá fi gbé azẹ́ǹtì tó yẹ kó ṣe yẹn azẹ́ǹtì yẹn wá ṣẹlẹ̀ ọlọ́run wá fi eré dànù mẹ́ lórí ìwọ ò orí o gbọ́n tọ́lọ̀ ń ṣe fún ẹ torí ìdí èyí ẹja tẹ pẹlẹ má dùn àṣìṣe orú tòní náà ẹ má jà fi ṣeré ẹ wo ẹ pa kẹ máa gbàdúrà fáwọn àǹfààní kọ́ńtíráàtì ẹ pa tíì ṣàdúrà fúnra rẹ̀ jẹ́lọ. Òdìrún bàbá kan mẹ́tàdọ́gbọ́ àwọn wà fún fìyàtà ní ìnàgó láà. Ọlọ́run bá fẹ́ kọ́ ní kálukú náà dẹ̀ wọn ọlọ́run fún ara rẹ̀ ní. Tẹwàrá àdó àtàníká ṣe níparí lónìí. Ó di àwọn àbàkùn. Ọlọ́run ẹgbẹ̀ wọn ọlọ́run. Tádọ̀rọ̀ àwọn. Ẹgbẹ̀ wọn ọlọ́run. Kẹ́ẹ̀rẹ́ wọ́n rẹ̀ tẹ̀sán ọlọ́run. Kẹ́ẹ̀dẹ̀ wà lẹ́ni tí ń pàyà pé ọlọ́run jọ gbà. Kí ń ṣe kẹ́ máa ṣàdá kẹ́ máa fọ́lọ́run ṣakọ̀. Ẹlẹ́mí a máa ṣàdá a máa pàṣẹ fọ́lọ́run pé you must do it. Ah, you must do it bó. Wíwá títà ni máa ṣe pẹ̀lú ìpayà pẹ̀lú Ọlọ́run ọ̀fẹ́ gbogbo ẹni tí ń kọjá ẹnu àláǹgbà tó ń ṣàdúà, àwọn ọ̀nà òníyàn máa fi ń ṣàdúà. Wà láti jí àrùn bí sọ láti kà wà láàtò ọgbẹ̀ jí bí àá. Ó fẹ́ mọ àwọn ọ̀nà. Wà bí ẹgbẹ̀ iná zàálígà sẹ́lílá àfi ká sọ ilé náà lè ní ibi tọ́lọ́n bá ní abàdé. ìnáwó láyé ìbò ní mo ń dàdé. ọ̀gọ̀ọ̀rọ̀ yìí tẹ́ ń pariwo tó yẹ pé sìn lẹ fi bojú wàláhì rádàrà dápọ̀ nu tẹ́ ń ṣe rọ́ndọ̀rọ̀dàn ó pọ̀ nu tẹ́ ń ṣe kótíkótí pọ̀ nu tẹ́ ń ṣe jáwọ́ àdúrà kọ́ ni tẹ́ ń ṣe tára àdúgbò lè sùn yìí last ten days yìí náà nísìnyí àwọn míì àti kàfù náà náà máa náà wọn ṣe láwọn masajidi tí wọ́n kóra wọn sí gbogbo àwọn onílé ẹ̀gbẹ́ ládùúgbò wọn ní gbádùn oríṣiríṣi ariwo ni fújọ́ mẹ́wàá gbẹ̀yìn yẹn kò sí lélè yẹn nínú ìsáàmù wa. Ọ̀dá tẹ́jì àrùn bí sọ́láàtì. Àdúrà tá ń ṣe, sọ́láàtì tí ń bí ẹ́ ń bí àdúrà ní túnmọ̀. Ọ̀dá tẹ́jì àrùn bí sọ́láàtì. Àdúrà tó ń ṣe tó fẹ́ gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run, ọba tó ń pò ń ṣọba dìtì. Látẹ̀jì àrùn bí sọ́láàtì ká. Ayé gbogun ta ṣàdúrà mọ́, ayé pariwo ṣàdúrà mọ́. Látẹ̀jì àrùn bí sọ́láàtì ká. Àwọn kan náà ní sánà àwọn ṣe tàhájùdì nínú ìsìlámù, àwọn akọ́ra wọn sínú mọ́sálásí,

tó wá fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ kó wá dọ́fíìsì irú gọ́ọ̀nà lápẹẹrẹ kó má lọ parọ́ olé lórí gọ́ọ̀nà ńlẹ̀ńlẹ̀ ń tòsí bí ní o kì í ṣe ọlọ́run la tún sọ o kó wá má lọ parọ́ olé lórí kódà kọ́ mọ́ fẹ́ gbà nǹkan lọ́wọ́ òbí rẹ̀ bàbá tó bí àbí

Má fi dí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́wọ́. Àbẹ̀tẹ́gì bẹ̀rẹ̀ náà zà lè kàṣà bí ìlà. A ń bẹ̀rẹ̀ kó wá máa fi dí ará àdúgbò lọ́wọ́. Ẹni tẹ́jọ jókòó tẹ́jọ wà fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ nínú mọ́sídìí nígbà tí wọ́n fẹ́ ṣàdúrà tiẹ̀. Má fàdúrà tiẹ̀ gbi lọ́wọ́. Ànábì wà nínú àìtìkàf láyé Ẹnìkan ń lára al

Káàmù náà ní. Ẹgbọ́n tàà náà bí sọ. Inna rabbakum hayyun karimun yastahyi min 'abdihi. Alábìdá ọlọ́run Tẹ́rú bá tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run tó ń pè é. Ayẹ̀rú dáa sí fúnra ọ́. Alábìdá ọlọ́run a máa tijú k kó dẹ owó yẹn padà fẹ́ rú lókùn. Lé ìzàfihì máa ṣe ọ̀rọ̀. Tí ò sí nǹkan mí lẹ́mí rẹ̀ ju pó fẹ́ pé ọlọ́run ọba lọ. Ọlọ́run ọba ní dọ́wọ́ yẹn padà fún lófò, àfi kọ́lọ́run fún ní tó ń béèrè kò ní dọ́wọ́ yẹn padà fún lófò. Yẹ ìkùwa, ẹ̀yàn ọmọ ìyá mi ní nẹ́ẹ̀sìn, ẹjá kọ́ṣe ń tànà mi béèrè wá. Gbogbo àwọn ìṣesí kẹ máa pariwo dé àwọn èèyàn láwọn àdúgbò. Ọ̀sán ni àbóòrù tòrú ló wá burú jùlọ gbogbo tán ṣe láwọn ọjọ́ sunday àwọn ọjọ́ thursday àwọn ọjọ́ kankan kákàkiri ní ọ̀sẹ̀ náà kò bójú mu ṣùgbọ́n tó wá burú jùlọ nínú rẹ̀ ìtò burú jùlọ nínú rẹ̀ onílé tí wọ́n máa ń ṣe lóru eléyìn ò dá pàpà mo sọ láìpẹ́ yìí náà atúntúnsọ náà lórí community àtúnṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ fún yín lọ́la ọ̀pọ̀lọpọ̀ aburú tí ń ṣẹlẹ̀ láwọn community lóru láwọn àdúgbò àwọn aláriwo òru yìí náà contribute sí a lot n tán dálẹ̀ ẹnu rẹ̀ kò kéré tó lè bá ń jà ń bè kan bọ́ bá ń pariwo olóòrùn bè kan tó ń parọ́ mọ́pẹ́sìn àwọn iṣẹ́ ń bẹ̀ tó lè dẹ̀ ń jà tó ń fọ́lé tó ń fọ́ tó ń já mọ́tò kò rọrùn kọ́ tẹ gbọ́ etí ògbéjì àfi bí ìgbàjẹ́ pé plan work ni torí ìdí èyí ẹ jẹ́ ká lọ wáṣẹ́ ṣe sí káfòpin sí ẹ̀yìn ìjọba tẹ́ ń bọ̀ noise pollution ẹ ti ń sọ pé ẹ fẹ́ ṣiṣẹ́ lórí rẹ̀ ó ti pẹ́ tàti ń gbọ́ pé gọ́ọ̀mẹ́ntì fẹ́ gbígbésẹ̀ lórí rẹ̀ ẹ bá wa wá nǹkan ṣe sí ó tó gẹ́ orílẹ̀-èdè wa yìí ẹ jẹ́ kó dàbí àwọn orílẹ̀-èdè mìíràn lágbàáyé ká máa pariwo lóru báyìí kò bójú mu kò bá làákàyè mu kò ń ṣe tó yẹ ẹ kí a kàn mọ́mọ́ fèrè ṣe àǹfààní nínú àwọn àdúrà tí ànábì rẹ̀kọ́mẹ́ndì fún wa sallallahu alaihi a máa máa fi kankan lẹ̀ báyìí lójoojúmọ́ tàbí máa fi tán pẹ̀lú ògo Ọlọ́run afẹ́kúnníkálukú náà lè máa dàdúrà ṣe ẹmú ilé náà ẹ máa ẹ lọ ha sórí kẹ máa kà á ẹ lè bèrè ẹ náà lóru onímọ̀ ìtẹ́fẹ́ máa kà lónìí tí ìṣẹ́ alámọ̀ọ́nà kà á fún wò yẹn ìyẹn ni yà hayyu yà qayyum bi rahmatika astaghith aslih li sha'ni kullahu wa la takilni ila nafsi tarfata 'ayni. ìtumọ̀ rẹ̀ náà ni ọlọ́run mò ń pè ẹ́ wọlọ́ba aláàyè ọba tó dúró digbé tí nǹkan kan ò lè ti ṣubú bi rahmatika astaghith ìkẹ́ ìwọ ọlọ́run ọba ni mo fi ń ṣojú kòkòrò tí mo ń tọrọ tí mo ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run aslih li sha'ni kullah bá mi tún gbogbo alámọ̀rí mi ṣe pátápátá wala taklini ila nafsi má dámi dára mi mi tọrọ ara mi yanjú ọlọ́run ṣàánú mi tarfata aini ní ká ṣẹ́jú ká yá báyìí ọlọ́run jọ má fi mílẹ̀ fúnra mi o àdúrà tó ní kìmí ni o ẹ máa ṣí ẹ máa ṣí àní ẹyí gbé contract àdúrà fáwọn àfáàmọ́ tó gẹ́ ẹ̀bẹ̀ ọlọ́run fúnra ara yín. ó pàtàkì púpọ̀ ká ràn wá létí bọ́dà náà tún fi jẹ́ yàmùlẹ̀ jùmọ̀ á ọjọ́ jímà ọjọ́ àkójọpọ̀ àwọn mùsùlùmí láàrin ọ̀sẹ̀ ilé tí ó jẹ́ pé kò sírú rẹ̀ láyé àfilójọ́ ìnìkan náà ni ó máa ń wáyé báyìí náà ní ọ̀sẹ̀ ilé náà ti ẹ̀tọ́ fún wa ní fàárí àwa mùsùlùmí pa lọ́jọ́ kan tó jẹ́ àkójọpọ̀ wa tọ́lọ̀ ń dìídì sọ̀rọ̀ rẹ̀ nínú alukur'an tó jẹ́ ká mọ̀ pé ọjọ́ jímà ni ẹ̀kọ́ tó wá pàtàkì tá fi gbọ́dọ̀ mú mọ ẹ wo bá a ṣe sọ pàtàkì òru eléyìí tí ìṣòro yọmọlẹkọ ní ìsìnmọ́jú jímà yìí bá a ṣe sọ bó lọ́lá tó ẹtí wá wọ ọjọ́ júmọ̀ náà tuntun kún kẹ́kẹ́ sínú rẹ̀ nínú àwọn àǹfààní olówó iyebíye nínú àwọn àǹfààní bẹ́ẹ̀ náà ni pé irú òní ká gbìyànjú ká tètè dé júmọ̀ ká ti wà níbẹ̀ kí màmú tó dé kó tó bẹ̀rẹ̀ kótóbà ká dẹ̀ wọ̀ ètò da nínú àwọn aṣọ wa àwọn ọkùnrin káwa lò nǹkan lọ́rùn sára atọ́kùnrin àtòbìnrin káwa ṣèmọ́tótó ara wa mùsùlùmí kì í dárun wa irun mú sí mùsùlùmí kì í fi irun lẹ̀ sábíà rẹ̀ àbí ìgbésẹ̀ àwọn ṣòkòtò sí àfihàn bẹ́ẹ̀lẹ̀ a máa ń fa gbogbo ìgbà ni èékánná kí ni mùsùlùmí fi èékánná ṣe ẹlòmíràn lòun fi ṣiṣẹ́ ní rárá o alábìnrin agé èékánná wa ní sallallahu alaihi wasallam tọwọ́ ní àbí tẹsẹ̀ à ń bẹ̀rẹ̀ kí ẹsẹ̀ tí máa lọ fíìsì èékánná àbí fíìsì irun ojú rádàndàn eléyìí ò bẹ́sìn wa mu wọ́n ẹ má fèsì kánná ẹ má dẹ̀ tán nǹkan sórí rẹ̀ tí ò ní jẹ́ kómi àlùwàlá wọnú ọwọ́ ẹ sì ti dé júmọ̀ àjọ júmọ̀ ẹgbọ́ kútúbà èèyàn kí ń rojọ́ ní júmọ̀ ẹlòmíràn wà ní júmọ̀ àti máa kámẹ́rà ara rẹ̀ bí a ti máa sẹ́ǹdì la hawla wala quwwata illa billah ẹ jẹ́ àwọn tá à ń ṣe tá à ń pè lẹ́sìn ẹgbọ́ kútúbà ìmáàmù náà dẹ̀ gbọ́dọ̀ páyọ̀ lọ́n kí wá gbọ́ kútùbà tán kí kó wá náà wá kírun pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tábà wá kírun tán àsìkò kan tó ń bẹ̀lẹ̀ ìyẹn ọjọ́ ojúmọ̀ àkásílẹ̀ yẹn kún fún wa lẹ́yìn sọ̀rọ̀tìl afri ànábì ni kó tó dẹ́pà kí sọ̀rọ̀tìl masjid tí wọ́n bá dé masjid ń jọ ojúmọ̀ tí wọ́n bá lè lọ pọ̀tíntà ti dé masjid ẹlòmíní ẹni tó wà lè lọ masjid ń kọjá àwọn obìnrin tó wà nílé àwọn náà lè fi sọ pọ̀tíntà àsìkò yìí ànábìnrin ká tó kí irun sọ̀rọ̀tìl masjid ń jọ ojúmọ̀ ó ní àsìkò kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí yàn bá ṣe kò ń jẹ́ àsìkò náà ń tí yàn bá tọrọ ọlọ́run àṣẹ fún ni ẹ̀yìn náà lu àsìkò yìí kẹ́tù ti bẹ ọlọ́run lẹ́yìn ẹ wo ilẹ̀kùn sílẹ̀ fáwọn mùsùlùmí tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run òun nìkan náà ló lè fún wa yíyẹsẹ yígbèjẹkújẹ yílùlùkulù máa bẹ ọlọ́run ṣàdúrà tọ́lọ́run bá ṣínà tán apá ẹ̀dá kan ọ̀ká láti tì í ìbẹ́lọ̀ bá kójọ kó ṣínà dáadáa sẹ́nìkan kan wa nítorí máa lóore fún wa láyé nínú ìsáyẹ̀lẹ̀ wà sí lálẹ́ kí á mọ̀ wá kọ́lọ́n kó ṣe fún wa. à ń tẹ̀síwájú mi tàdé ní ọ̀la kọ́lọ̀n kójọ kó gba náà ìbádà fún wa subhanaka allahumma hamdika shada la ilaha illa anta astaghfiruka wa atubu assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh wa ma kana li mu'minin ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní dáwàtò làhákì lẹ́mẹ abẹ́òkúta.